eighty four la gbàgbọ́ nineteen eighty seven tó mú nínú ọ́fíìsì mi wa báwo náà ṣe mú àwọn náà kà hmm. wípé ìjọ yẹn ni ẹ̀kẹjọ táwọn ti sọ wa pé lákọ̀ọ́kọ́ àwọn wá lé wa unfortunately àjáde ẹlẹ́ẹ̀kejì èmi jáde àwọn ti dún junction àwọn gbá tẹ̀lé mi ìgbà dé junction táwọn ọlọ́pàá dáhùn ẹ̀ dúró yẹn ọlọ́pàá pàṣẹ mi kò pàṣẹ àwọn ṣó lọ tí mo lọ ọmọ bí mo lọ ìyẹn ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta léraléra tó ń tí ọyàn tí mo tó ń mísì mi so ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n bá mi débó jíjà ní wọ́n Saturday according to them tó mi fẹ́ lọ ra nǹkan mo park wọ́n dá wọn dúró lóríta UI náà ni ọlọ́pàá pàṣẹ mi wọ́n sì mí lóríta UI láti ilé wa tó ti park so èmi pass wọ́n wá rí mi lọ́ọ̀kan gbà ìpasẹ̀ wọ́n rí pé mò ń páàkì mọ́tò lọ́kànlọ́kàn ṣùgbọ́n gbà tí wọ́n rí bí páàkì pẹ̀lú gbogbo cars tó wà wájú wọn èmi ti wọ̀ jálọ ṣùgbọ́n gbà tí màá fi padà dé àwọn páàkì wọn náà tún wá mi káàkiri ọjà iṣẹ́ tí wọ́n bá fi dúró pé kí mọ́tò so wọ́n tún wá mi káàkiri ọjà gbà tẹ́bi èdè èmi ti ṣí mo ti wọ́n mí sí but finally to cut the story short mo lọ káwọn ọmọ ní school ní school time mo wá sọ fún sẹ́kítì mi ó mọ̀ pé tí bá ti lálejò yàrá ẹ̀ ni wọ́n jókòó kébi tó dé kí tó wọ yàrá mi so ìjọ yẹn tọ́lọ́run tó gbòògò gbogbo tán lórí ọ̀rọ̀ yìí mo wá dé mo wá bá àwọn security sọ̀rọ̀ wípé exam time òní yìí o gbogbo wọn lọ sí exam hall láti supervise o ikọ̀ kọ̀mọ̀ṣà bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kò gbọdọ̀ sí ìtìrì gbogbo ẹ̀ ló jẹ́ secretary mi wá gbóhùn mi pé mo ti dé ó wá pè mí ó wá bá mi mọ́mì bẹ́ẹ̀ ṣe lọ́tọ́ kò pẹ́ àwọn àfàbí mẹ́ta kan wọ́n ti jókòó dé yìí mo ní ṣé mi lọ́nà ń béèrè ni wọ́n ní yẹn mo lókè mo ń bọ̀ so mo ṣe parí pẹ̀lú àwọn security ayé john bàtà ṣíṣóṣó yẹn tangun ṣe làwa ti lò kọjá so mo kàn tẹ and militant in nature a militant in action a militant in speech ìdáfẹ́tẹ̀ ayé mi bí ológun ni hmm. so mo kàn ń bọ̀ bí ológun yẹn kó kó kó kó mo ṣe ṣílẹ̀kùn gbúrú báyìí ọ́fíìsì yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́dìde méjì sá lọ́wọ́ ọ̀tún ìkan sá lọ́wọ́ ah. mo security catch them catch them catch them wọ́n catch méjì lù that was how we know. nígbà wọ́n rí yín ni wọ́n sá bí mo ṣe ṣílẹ̀kùn ẹ̀yin tí wọ́n ń dúró dé wọ́n wá catch wọn tán lọ́ba ni bí mo ṣe ṣílẹ̀kùn yẹn iná kan jáde gbogbo ara mi sí wọn ló bò wọn mọ́lẹ̀ ṣe é pé Hebrew one seven only as made his angel spirit and minister spirit of our ìgbà ìmọ̀mọ̀pá Hmm. agbára dọlọ bàbá ó sì gba agbára wọn mi so bó ṣe jẹ́wọ́ tán aṣáyẹjú ẹ̀ sọ́dọ̀ ṣàṣe ènìyàn oní gọ́vnà gbà yẹn yẹn ló wá wọ́ọ̀nù wọn kó gba àwọn ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ àtàwọn bàbá adéṣekọ́lá gbogbo wọn ó wá gbé téèpù mi tí wọ́n play tí wọ́n rí táwọn full gospel play ní tẹlifíṣàn tí mo fi sọ testimony mi tí wọ́n rí tí wàhálà fi bẹ̀rẹ̀ ó lóun ti play several times tán mo wá fóun gbà kan tí wàá report case ó ní so òun orí kòkó tó burú ni tó bèrè sọ ó tún plẹ̀ lójú gbogbo wa torí ló sọ ó ní ọlọ́run ẹ̀tútù tó ẹ̀ṣẹ̀ rè ó ló sọ nípẹ́ hmm. ẹ̀yin náà ṣe bọ́ sórí tẹlifíṣàn kẹsàn-án pọ̀ lọ́run yìí ó wá fún gbogbo wọn wọ́nì ó ní kankan bá ṣe obìnrin yìí àtọkọ rẹ̀ àkẹ́kọ̀ọ́ náà mẹ́ ó ní sójà lòun o gọ́fúnà sójà in uniform ó ní gbogbo yín lòun ó pàdánù ó ní sọ ọba ní tó kẹ́ ti gbọ́ yìí o pẹ̀lú téèpù obìnrin ó ti ń lè láti káwọn tó wá bí o pé olóòṣà làwọn táwọn ṣùgbọ́n lónìí òun náà fààyè òun fún jésù. hallelujah. so i was so glad and ó ní pọ̀lọpọ̀ yẹn mọ tán inú ẹsìn yẹn kò kù sínú ẹsìn yẹn pàṣẹ ọgbẹ fún ọ ẹ bá fi tọ́tò fààyè fún jésù gómìnà pray pray àṣà hmm. pray ṣá àbálọ láti jọ persecution wa tán